ọba tí ó ṣe ní ọ̀rọ̀ fún wa láti lè pàdé láti lè máa bá kíkà kìtàbù Riyadus Salihin al-Imam Yahya Sharaf an-Nawawi rahimahullah níbi tí a ń kà lọ́wọ́ òun náà ni báàbù al-ju' wa khushunatil rọ̀ nípa tí sẹ̀mí ayé tí kò bá rọrùn láti gbé tí jíjẹ àti mímu tí ó le kankan fún yàn nínú ìṣẹ̀mí ayé àwọn ń ka àwọn hadith lóríṣiríṣi tó ń ṣàlàyé ìṣẹ̀mí ti Ànábì sallallahu alaihi wasallam àti bí àwọn sàhábà bí wọ́n ṣe lò pẹ̀lú Ànábì nígbàtí ìṣẹ̀mí ayé tí ó rí báyìí níbi tí a kà lónìí òun náà ni hadithi abi umamata iyas bin sa'laba al-ansari al-harithi بسم الله الرحمن الرحيم وعن ابي امامه إياس بن ثعلبه الأنصاري الحارثي رضي الله عنه قال ذكر أصحاب رسول أصحاب رسول الله صلى الله عليه وسلم يوم عند رب فقال رسول الله صلى الله عليه وسلم ألا تسمعون ألا تسمعون إن البضاعة من الإيمان إن البضاعة من الإيمان يعني التفاحم رواه أبو داود البضاعة بالباء الموحدة والبارين المعتبتين وهي رقاقة العين وترك الفخر وترك فاخر فاخر اللباس واما التطاحن فالقاف والحاء قال آل مبدا التطاحن هو الرجل اليابس هو الرجل اليابس الثلج من من قشورة العيش وترك الطرف وترك طرفه وعن عبد وعن عبد الله جابر بن عبد الله رضي الله عنهما قال بعثنا رسول الله صلى الله عليه وسلم وعمر علينا وعمر علينا أبا عبيدة رضي الله عنه نتلقى عيبة إي علي قريش نتلقى عيبا لقريش وزولنا جرابا من تمر لم يزد لنا غيره فكان أبو عبيدة يعطينا تمرة تمرة فقيل كيف كنتم تصنعون بها؟ قال تمسها كما يمس الصبي ثم نشرب عليها من الماء فتكفينا يومنا إلى الليل وكنا نضرب بعسينا الخبز ثم نبله بالماء فنأكله قال وانطلقنا على ساحل البحر فرجع لنا على ساحل البحر كأيها كثيب البحر فأعطيناه فإذا هي دابة تدعى العنبر فقال أبو عبيدة ليس ثم قال لا بل نحن رسول بل نحن رسول رسول الله صلى الله عليه وسلم وفي سبيل الله وقد وقد قلتم فقلوا فأقمنا عليه شعرا ونحن ونحن خلق منها حتى حتى سمنا ولقد رأيتنا نعت ولقد رأيتنا نقترف من وقت عينهم بقلال بقلال الدهن ونقطع منه الكلى كالثور أو قدر الثور ولقد ولقد ولقد أخذ منا أبو عبيدة ثلاث عشر رجلا فأقعدهم في في وقت عينه في وقت عينه وأخذ بدعا وأخذ بدعا من ابدعه فأقامها ثم رحل أعظم بعير معنا فبرا من تحتها وتزودنا من لحم والشقائق فلما قدمنا المدينة آتينا رسول الله صلى الله عليه وسلم فبقنا فبقرنا بارك له فقال هو رزق أخرجه الله لكم فعلمكم من لحمه شيء وتطعمون فأرسلنا إلى رسول الله صلى الله عليه وسلم منه فأكله رواه مسلم أبي حمامة رضي الله عنه من عند إياس بن ثعلب الأنصاري تجي على وجه وما مدينة الحارثي رضي الله عنه ذكر أصحاب رسول الله صلى الله عليه وسلم يوما عنده الدنيا هنا صحاب النبي wọ́n ń ròyìn ọjọ́ kan fáwọn tó ṣe pé ẹ̀yìndà òdú nìyà ayé jòkó ti ànábì sallallahu alaihi wasallam yẹn ni pé tí ìgbádùn ọwọ́ àfọ́ ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ ìlú yẹn ni pé nǹkan tí ó fẹ́ náà ni ń jẹ faqala rasulullahi sallallahu alaihi wasallam wọ́n ní ànábì wa sọ fún àwọn pé allah tasma'un ẹ̀tẹ́ tí ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín yìí allah tasma'un ẹ̀tẹ́ tí ẹ gbọ́ tí mo fẹ́ sọ fún yín yìí innal badha'ata ṣe rí kí ayé kó rí jákujàku fún yàn àbí kí èèyàn máa lo àwọn nǹkan ìlú ayé tí kò dáa minal iman ara ìgbàgbọ́ mọ̀ ni o anabi ni innal bada'ata minal iman yẹn ni pé kíyàn máa ń ṣẹ̀mí ní ìṣẹ̀mí tí ó wu ojú rí ara ìgbàgbọ́ mọ̀ ni o al náà wá ní yàní at yẹn ni pé nù riwaya Abu Dawud ó ní àní ìtumọ̀ tán pè ní albazaza òun náà ni atakọ́ṣùl ó ní kí èèyàn ó rí jákujáku ẹni pé kí ayé kó má dán fún yàn kí ìsẹ̀mí ayé kó má jọlọ bí yàn ṣe fẹ́ ànábì ní ara ìgbàgbọ́ ni eléyìí tí ànábì sallallahu alaihi wasallam ń sọ yìí yẹn ni kí ó fẹ́ kó yí àwọn sọ̀hábà tí wọ́n ń rí pé bí ìṣẹ̀mí ṣe rí ọ yàtọ̀ sí ti ìgbà míì kí wọ́n rò pé eléyìí òun ni ìṣẹ̀mí tó dáa jù pé ẹ̀hìn ẹ̀wò náà ni náà ni náà ló lówó ní jẹun tó dáa yìí ẹ̀hìn tí ń jẹ́ pé èèyàn nu rárá o ní ń jẹ́ pé èèyàn òun náà ní ìgbàgbọ́ títí sí ń jẹ́ ìgbàgbọ́ ara rẹ̀ ní kí irú àìdò tó yìí àìrí nǹkan tí yẹn fẹ́ yìí ara bí tí yẹn ti máa ma ìgbàgbọ́ lélẹ̀ yìí ẹni tó bá wà ní orúkọ yìí tí kò lọ lè bara rẹ̀ jẹ́ tó yẹ pé ọkàn rẹ̀ tó balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba nítorí sẹ́sìn rẹ̀ bó ṣe yẹ kó sìn tó ń ti bí gbogbo nǹkan ìṣẹ̀lẹ̀ ayé bí òsì gúnrégé irú ẹni yẹn gan ni níta ń pè ní ìgbàgbọ́ àmọ́ kí ni wọ́n lo hadith yìí kí wọ́n ní innal badadata minal iman àṣekí yẹn máa dọ̀tí kó a ní khushunnatul aish kí wọ́n gangan lọ́mọ wa máa sáró nǹkan yẹn lẹ́sà tọ́mọ wa dọ̀tí tọ́mọ pa tó yẹ pé o sì ní òun kọ́dà tí ọba sí èèyàn gbọ́dọ̀ dọ̀tí tí wọ́n bá ló lọ́wọ́ ẹgbọ́dọ̀ dọ̀tí sẹ́nu wọn tó níhun náà fọ́ kọ́ má kó ṣe tó ní tó ní kí wọ́n rà pẹ̀lẹ́ pé bó ṣe ń ní máa náà ní ṣe ń ṣe ń ṣe máa àmọ́ kó máa rówó kọ́ máa tán ayé jẹ kọ́ máa rówó kọ́ máa tán ayé jẹ ọ̀nà lè fowó kọ́lé òun fowó rán yẹn mọ́kà ọwọ́ àwọn ọ̀ṣọ́ àkísà káàkiri àwọn wọ́sọ tó ti tó ti kákó ọmọ akọ́mọ agódé fìlò lówù ọmọ ọgbọ́ sweater pọ̀mọ́jálà lẹ́à àbà àà ọ̀n táyé jẹ káàkiri nù ọ̀n táyé jẹ nù so fìlà àwọn bàbá tó máa ń wọ́n nínú òtútù ọmọ adé káàkiri àà ìtáyé jẹ níjẹ báwọn tó sì ń rówó ń rówó ń gbowó yálà ní gbogbo ẹ̀ àà mọ́ táyé jẹ má so irú kọ́ ni alẹ́ sọ̀rọ̀ sọ́lá mọ́ ẹni tó ṣe pé ó ní ọ̀nà aláàlè ọ̀nà ọ̀nà aláàlè rẹ̀ yẹn ó fún ọ̀nà aláàlè yẹn ọ̀fẹ́ nítorí sọ̀rọ̀ sọ́lámù ń sọ nìyẹn wípé iná albazazata minal iman yẹn ni pé alimamu náà wáyé pé wọ́n ní wàdàlẹ́yìnì almu'jamatayn mẹ́ẹ̀nà dáàlì méjì tó wà mẹ́ albàzá zá alákọ̀ọ́kọ́ zálìnù mu'jam ẹlẹ́kejì zálùnà almu'jam wà iya rasasatul ai'a rasasatul ai'a o ní kí wọ́n rí pé ìṣẹ̀mí ìrísíyàn kọ́ sí fáàrí níbẹ̀ kọ́ sí ẹwà níbẹ̀ ẹni pé níbi aṣọ tí yẹn wọ̀ wàtàríkù fáàkiri libas fífi àwọn aṣọ tó jẹ́ aṣọ dáadáa tó rẹwà kalẹ̀ náà ní ń jẹ́ rasasa pípé yìí ò rí lò ò ráǹfààní àti níní tó iṣẹ́ rẹ̀ ọ̀kápá rẹ̀ tó ànábi ní nǹkan báyẹn ìgbàgbọ́ tó lágbára ni torí pé ẹlòmítìrú nǹkan báyẹn bá ń ṣẹlẹ̀ sí tí kò rí nǹkan tó fẹ́ yóò lọ lè bara jẹ́ yóò lọ bara rẹ̀ jẹ́ ó dẹ̀ lómi ọmọ tọrọ bára káàkiri torí eléyìí kò sí imani mẹ́ni yẹn ti ba imani jẹ́ Islam kò fún wa níyànjú ó ṣe lè kọ́ ma bí ká máa tọrọ bára káàkiri ká máa tọrọ bára kọ̀ dára rá sọ àfihàn tó wáyé pé ibi mẹ́lẹ́ àbò dẹ̀mí nǹkan tó ṣe pé kò sí ọ̀nà tó fẹ́ ṣe má báyìí ẹ̀mí ọ̀bọ̀ ni tó náà ni àmọ́ nǹkan bí ẹ̀rọ ṣe ó sì rájọ́ tí ó ti sọ lẹ́dún bára káàkiri kàtí àtúnni tó wà tó wá sọ bára ló ń jẹ rẹlẹ yìí ọsọ sí ọsọ di iṣẹ rẹlẹ kìí ṣe ti Islam rẹ wa wa amma taqahhul ìtumọ̀ tí ń jẹ́ taqahhul bil qaf wal ha qaf ni náà lọ́wọ́ àmì taqahhul àti àti ha wọ́n ní al-mutaqahhil ní bá pè ní mutaqahhil huwa ar-rajul yabis al-jild wọn tó ṣe pé awọ rẹ̀ gbẹ min khushunatil aish látara bí líle kókó ìṣẹ̀mí ayé ẹni tí a bá jẹ́ dáadáa èyí ó rí kódà ẹ mọ̀ wó pé ó lè jẹ́ ọmọ ọgbọ̀n ọdún ẹ sì máa rí bí ọmọ àádọ́tọ̀ bí ọmọ ọgọ́tọ̀ ọdún ẹni pé ẹ sì máa rí àpẹẹrẹ pé gbogbo arẹran ara rẹ̀ yóò máa kákò sùúrù yẹn náà ń pè ní yẹnì atakọ́ṣùl ẹlmọ́takọ́ṣìlù ẹni tí ìyà jẹ tí ìyà wá yọ lára rẹ̀ sùúrù eléyìí tó wáyé pé kò bá ti jẹ́ ẹni tí ń lọlẹ̀ ń ba ìmánì ara rẹ̀ jẹ́ wallahi alazim èèyàn gidi lọ́dọ̀ ọlọ́wọ́ ọba èèyàn gidi ni ṣàpẹ́tẹ́ bá rí àwọn tí máa ń ṣe iṣẹ́ wàhálà wọn dáadáa bóyá ẹni tí ń roko àbáwọn tó máa ń gbẹ́ ilẹ̀ ẹlẹ̀ àbáwọn iṣẹ́ alágbára tó iṣẹ́ tó le gan èyí ó sì máa rí wọn yóò mọ̀ pé eléyìí èyí àmọ́ iṣẹ́ yìí ti jẹ́ kó gbó sòrò eléyìí tó wá pé iṣẹ́ aláàlẹ́ rẹ̀ ní bá ń ṣe wàláhì ọlọ́wọ́ ọlọ́run ju àgbàlagbà tó pé iṣẹ́ aráàmù ní jẹ tó wá rí ọmọ èké tí ń jẹjẹ aráàmù tó ara rẹ̀ wá tutù tó wá tutù tí ó tẹ́yìn náà mọ̀ pé áá ah, ẹwọ́ ah, ṣe tutù gbẹ́lẹ́gbẹ́lẹ́ áá ah, àgbàlagbà ní bá ẹwọ́ bá wọ̀ rẹ̀ ṣe tutù dáadáa tó jẹ́ pé tó yẹ pé oúnjẹ aráàmù ní jẹ wàláhì ò burú fún ẹnìyàn kọ́lá ibùn ń bẹ nínú ròyìn sábà jẹ́ ti máa ń ní ara so látara pé kí ni wọ́n ṣe wàhálà fún ẹ̀sìn wọ́n ṣe wàhálà fún iṣẹ́ wọ́n ṣe wàhálà fún mọ̀lẹ́bí láti ṣe kí ni láti fi fún wọn ní nǹkan aláàlejẹ sàmọ́ wa jókòó lé ọmọ wa dán ọmọ wa ní àwé ṣe wàhálà nígbà àpò ní wọ́n ṣe ṣe wàhálà sànẹ́bí ní kí wàhálà yọ lára yẹ báyìí nítorí iṣẹ́ rẹ̀ ara imani ni ara iman ni anabi tó wáyé ní sheikh imam Nawawi rahimahullah wọn ni wà tárìkì tàràfò yìí wọn ni kí yóò fi máa ṣe fáàrí kí yóò fi kalẹ̀ nínú ìṣẹ̀mí aṣọ lílò àbí ìṣẹ̀mí jíjẹ àbí mímu bákan náà hadithi abdullah bin jabir radiyallahu anhuma oni ba'athana rasulullah sallallahu alaihi wasallam oni anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àwọn oníṣẹ́ وأمر علينا أبا عبيدة أبو عبيدة jọba ní kó gbé wọn lọ́kàn lé ó gbé wọn dìde bóyá kan lè ṣe dáwà lọ́kàn lọ jagun ní ìlú kan Abu Ubaida náà lọ́wọ́ bí ṣe ẹni tí ó máa jẹ́ àmẹ́rù fún àwọn ẹnikẹ́ni tí àwọn máa fi ètò ìrìn àjò sí ní ọwọ́ tọ̀ níbí yìí a rí pé wà á mara àlẹ́yìn náà yẹn pé anẹ́sọ̀rọ̀ sọ́làmù yàn kọ́ máa jẹ́ alámòjújú ètò tó ni pé kí wọ́n fẹ́ lọ sórí àjò kí wọ́n ní lágbájá ìwọ́n lọ́mọ jẹ́ ẹni máa ṣáwájú ọ̀rọ̀ fún wa àbí wọ́n láwọn fi ọ̀rọ̀ sílẹ̀ nu táwọn èèyàn bá dé náà wọ́n béèrè kankan lọ́wọ́ wa ìwọ́n lọ́ fèsì gẹ́gẹ́ bí aṣojú eléyìí ìdẹnu súnà lẹ́yìn sọ̀lọ́ ọ̀rọ̀ ìbẹ̀ náà ni àwọn àfà tó ń ṣàlàyé pé tí àwọn èèyàn bá kóra wọn jọ bóyá wọn làwọn fẹ́ máa ṣe dáwà tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n á ní pé lágbájá ìwọ ni ó máa jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó máa jẹ́ ẹni tó máa mú ètò lọ́wọ́ tí kò máa wà lọ́wọ́ rẹ̀ sórí eléyìí náà ni àwọn tó bá ń sọ pé yíyan rẹ ni ní amir bóyá ní bí bóyá skul àbí níbi àwùjọ kan tó sáwà tó ń lágbájá náà làwọn èèyàn ló kọ́ mọ jẹ́ gẹ́gẹ́ bí amir bóyá wọ́n pè ní amir àbọ̀ pè ní imam àbọ̀ pè ní ra'is àbọ̀ pè ní qa'id so tó ṣe pé àwọn náà gbà pé kìí ṣe pé àmírù pàṣẹpàṣẹ bíi ọba ìlú àbí bíi gọ́ọ̀nà ìlú àbí gẹ́gẹ́ bíi president ìlú tí wọ́n náà gbà pé kìí ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n káwọn pé àmírù pé kọ́kàn máa pè kọ́ máa ń ṣètò gbé tọ̀ tani agbówá lọ́la àbí abúlé lámọ̀ bẹ̀rẹ̀ abúlé lámọ̀ báyìí lámọ̀ sọ́ọ̀pù ẹgbọ́n kílẹ̀ rí sí tani ọmọ darí ètò yìí tani ọba mú tó tó tó kíní tó lè yí òun ètò kílẹ̀ ń bẹ̀rẹ̀ ni pé kì í ṣe nǹkan tó ń jẹ́ nǹkan haram àmọ́ tó bá ṣe pé yíyan àníyàn níyàn ti pé tọ̀ àmírù bá ṣe kóra wájọ yìí ipò òun ni àmírù ẹgbẹ́ wa ẹnìkan kò lè dá nǹkan kan ṣe nínú àlámọ̀ rí ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ ayé rẹ̀ àbíkọ́ gbọ́ sí tí gbogbo ń bá lẹ́fẹ́ sí nǹkan kan àfi kí ó fàṣẹ sí ọwọ́ ẹni tí mẹ́nu wọ́n fẹ́ fẹ́yàwó àfi kí wọ́n gbọ́ sí ẹni tó jóbìnrin láàrin wọ́n fẹ́ fọ́kọ àfi kọ́ gbọ́ sí gẹ́gẹ́ báwọn ẹlẹ́gbẹ́ sí máa ń ṣe káàkiri ọ̀rọ̀ nílẹ̀ àwọn tmc àwọn tàdọ́mùnù nílẹ̀ àwọn tàáwùnù gbúrú àwọn yẹn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kéèyàn ó rí yíhun ní ìpàṣẹ tán ń pe dáwọn láàrin òrùn pé olùdó ah, àbúrú lálá ni kọ́dá ibùn wọn bọ́ sí dé fún àwọn ní pé wọ́n bílí pẹ̀lú àníròrùn tó bá ní lágbáyàlà nírọ̀wà ní tí wọ́n ń sọ ní pé òun ni pẹ́sidẹ́ntì àwọn nílùú ní kọ́ńtì òun náà sọ wọn ó mẹ́ pẹ̀lú nàìjíríà nìsín ẹni tó bá ń pè lánìrù tí wọn òun ni pẹ́sidẹ́ntì hakim kọ́dà wọn tó máa ní hakim ní stéètì kọ̀ọ̀kan ó ní òun ni so àwọn tmc náà ni àwọn àtàdọ́ múlùgbọ́ náà ní ògbúrú àwọn kaba yẹn so léyìí aburúlálá náà ni kọ́lá nínú islam anabisa sallam ní pé ìgbàgbó yìí alìkàlìfàtẹ́yìn fọ́kútùlù àkẹrọ ọ̀nà tẹ́bẹ̀lẹ̀ ń ṣe pé bí àlejì bá ń ṣẹlẹ̀ fún ẹni tí ń jẹ́ nínú ìlú kan àbí ní àwùjọ kan fún àníyàn méjì tó pàánà dúndú apàṣẹ tẹ bá gbá èyí tó ń lọ lè ń ṣe tiẹ̀ lábẹ́nú òun kẹpa nì ọ̀yẹ̀kẹpa nì so tó rírọ ẹni yẹn ìdàlúrú ni so náà ni irú yẹn nìsín aburúlá ńlá ni àmọ́ ti pé akànkúrọ́kúrọ́ wọn jọ wọ́n yẹ pé ta ni wọ́n ṣètò bí ètò àmírò sáfàrà tó kábílẹ̀ kílẹ̀ ẹníjọ́ kan ànẹ́bìnrin àwọn kan náà lọ bá wọn náà pé kí wọ́n lọ sórí àjò ànẹ́bìnrin àwọn iṣẹ́ ọwọ́ afẹnìkan ṣe àmírò láàrin wọn ẹni tó wá rírà rẹ̀ pé àtúmírù yìí oníkè máa pàṣẹ ní jẹba wọn lọ bá dáná kalẹ̀ ọ dáná kalẹ̀ náà bá ń jò fẹ́fẹ́fẹ́ bá ní gbogbo yín ọyẹ wọn kó sínú náà à ọgbọ́n bá nítorí gíní kákó sínú náà bò à níwọ̀n náà o fani adé wọ́n bẹ̀ síbẹ̀ mi làmírù yín ẹwọ́n nú náà ní àá àti àwọn nú náà ṣùgbọ́n tó wá dé àwọn asọ̀rọ̀ ẹ̀fà nẹ́bì ànẹ́bì ní tẹ́ẹ̀bẹ̀rẹ̀ gọ̀ tẹ́ẹ̀wọ́n náà ẹ̀dá náà ìlú náà lẹ́ra sí láíláí yìí ni so òun ni pé kẹni tí ó wà lérò amir kan sọ yìí kó wá dúndú pé àṣẹ náà ní bẹ lẹ́nu wọn yìí so Abu Ubaida radiyallahu anhu ó ní wọn náà ni wọ́n fi ṣe amir ó ní natalaqa ìran Quraysh ń ta fẹ́ lọ lè ṣe àwọn onírìnàjò àwọn Quraysh abẹ́lọ pàdé wọn wàzàwọ́dínà jiraban min tamrin ó ní àwa mú àpò kan tí làbídò kún síbẹ̀ náà la gbé lọ́wọ́ pàmọ́ fi jẹun lam najid lana ghayrahu kò sí mi wọ́n lọ tíráàbù wọn sí pọ̀ làbídò àpò kan náà ni wọ́n gbé lọ́wọ́ láwọn ò ní mi wọ́n فكان أبو هريرة يعطينا تمرة تمرة Abu Hurairah tó bá bẹ́ fún ọ̀lẹ́ ẹ̀wù ara tí ó jẹ àbẹ́rù fún náà nù kó fi máa ṣètò jíjẹ kó máa ṣètò múmu ẹni pé tí ó bá sí ẹni tí ó jẹ àmìrù tó bá gbé làbírò kalẹ̀ ni náà ni ọ̀tàn irú àwọn ètò yẹn ń tàmírù máa ń ṣe nìyẹn ó ní wàá fáwọn ẹlẹ́yọ̀kan pé ah, wọ́n fàkílà àwọn sọ pé kayfa kuntum tasna'una biha àwọn èèyàn wá ń bi ẹni tí ń ròyìn pé é eh, làbínú kọ̀ọ̀kan kí lẹ́ fi ń ṣe wọ́n ń bi jábìrù bẹ́ẹ̀ pé kí lẹ́ ń fi làbínú kọ̀ọ̀kan ṣe bóòlẹ́ sí ń jẹ́ ó ní nàmúsọ ákàmá yàmúsù sọ̀bí yìí ó ní a máa ń fún mu ni àwọn máa la àwọn máa fàá mu nílàbínú gẹ́gẹ́ bí ọmọ kékeré sí máa ń fa ọyàn mú tí ó máa fún tí ó máa fún nǹkan mu làwọn ti máa ń ṣe ń táwọn bá ṣe bẹ́ẹ̀ tán thumma nashrabu alayha minal maa àwọn amúmi sí tómi làwọn amú sí fayaqfina yawman ila al-layl fatakfina tábàtí wá jẹ́ láàárọ̀ òun láfi láfi láfi sẹ̀mí ayé di láti ṣẹ̀mí tó fi di alẹ́ wa kunna nadribu bi'asayna al-khabata bi'asiyina al-khabata ó ní kọ́dà lára táwọn tó máa ń ṣe ń gbà míì àwọn wa mú ọ̀pá ọ̀pá àwọn táwọn ní táwọn fi ń ṣèrìn àjò àwọn wa máa fi já àwọn ewé kan ń pè ní ewé khabat táwọn bá já ìrànkúnmínú máa ń jẹ́ summa nabullu bil ma'i fana'kulahu àwọn rẹ̀ lómi afúnmi gbó àmọ́ wa jẹ yẹni pé wọ́n ń jẹ làbídùn wọ́n sì ń jẹ ewé قال جابر ní وانطلقنا على سائل البحر wọ́n láwọn bá rìn débi pé àwọn rìn dé tí odò gbàtàwọn dé tí odò farafa alana ala sahil al-bahr bá rí kíní kan ga létí odò ń كأيئة الكثيب الضخم ودا أجابي ìrísí alkathib tán pé ní kathib ni òkìtì ṣe ma àwọn tán ma ń dáko ibìkan bẹ wọn ara ṣe kò ní jẹ́ ebè àmọ́ yóò ga sókè ibẹ̀ náà ma ń gbin bóyá àwọn ẹ̀fọ́ àbí ẹ̀kan wọn ma ń pè ní òkìtì kìíní yẹn oníbẹ̀sá ga sókè àwọn rí ní etí odò ibẹ̀ dága fa àtẹ̀yìnáwó onígbà táwọn débẹ̀ fàyíza hiya dábàtun tud'a al-anbar wọ́n bá rí pé àṣí ibi táwọn ń wò tó dáa gẹ́gẹ́ bí òkìtì òun àṣí ẹranko kan ni al wọ́n máa pè ní ẹja ẹja tó wọ́n pè ní ẹja àbùnbùtán al-anbar bá bá qala abu ubayda abu ثم قال لا من راكو بل نحن رسل رسول الله صلى الله عليه وسلم ọlọ́run wa sọ fún pé àwọn tí wá òjíṣẹ́ tí ànábì sallallahu alaihi wasallam ránṣẹ́ ni yẹn ni pé àwa yìí tá a débi àyè yìí ànábì sallallahu alaihi wasallam ló wa níṣẹ́ wa fi sabilillah ajáde abátọlọ́wọ́ ọba náà là ń bá káàkiri ọ̀kọ̀dì tòrítún tọ̀ ìgbàtẹ́ tí wá rí kìíní yìí ìnira ti dénú lọ́rúrọ̀ ti dé fọkúlù ẹ̀mọ̀ jẹ́ nínú kí ọ̀rọ̀ yóò yá àwọn pé sáwọn lè jẹrú gábà yìí àbáwọn ò lè àwọn ò lè jẹ́ àmọ́ padà wá ká sí pé ah ti dé èyàn ni pé àwa tó ṣe pé làbínú là ń ẹyọ kan wọ́n ti kọ́kọ́ jẹ jẹjẹ ńgbà tó yá ó di pé ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n rí jẹ tó òun ò lè jẹ púpọ̀ má tó òun sì mú mi sí wọ́n ní a ah, lọ́rùrọ̀ ti dé yẹn ni pé necessity ti ṣẹlẹ̀ nù wọ́n ní fàákọ́mùnà àléyà ṣaharan àléyí ṣaharan ó ní àǹbàrún àwọn ń jẹ àwọn lò tó oṣù kan táwọn fi ń jẹ wà nánú sàlẹ́sù mìíà kọ́dà ọgọ́rùn mẹ́ta náà làwọn táwọn lọ àwọn sì ń jẹ ẹran ata sẹmínà ajẹ́ fa ayobam táwọn sọ́ra táwọn kí dáadáa ó ní wà lákọ̀dọ̀rọ̀ àìtúná wọn náà wà rí wa nàkṣẹ́rìfù àwọn àìníhì bilkilali alduhuna nàkṣẹ́rìfù a tún máa fàmú a máa mú mi ń wákọ̀dẹ̀ àìní yìí láti bí àwọn ibi tó jẹ́ àwọn kòtò ìṣẹ̀lẹ̀ rú rẹ̀ bilkilal pẹ̀lú náà ní alkilal òun náà ní aljarrar náà ní jarrar òun náà bí ká ní àwọn katapila ní ayé ìsìn àmọ́ aljarrar nígbà náà ní bí ká ní bí àwọn jígà tí kún ọ̀nà wọn fi ń wú nǹkan ó náà làwọn fi ń gbẹ́bi tó jẹ́ ìṣẹ̀lẹ̀ rúrun omi ọ̀wà jáde mẹ́ àwọn sì máa àwọn sì máa mú omi lọ́nbẹ̀ wànákọ̀tà amínewú ayé fídára kàtàwòrì ń taba mú kíní jígà wọn táwọn bá fi àwọn ọmọ fi ń gé ìpín kan nákọ̀tà omi ní olùfídára ìyẹn ni pé lọ́kọ̀tà òmìnì olùkẹ́tọ̀ à a máa fi gé àwọn ìpín kàsáwùrì áwò kàkídìrí sàwù tó pé tá a bá fi gé ìmí ọ̀dà ẹgẹ́ bí ẹ̀fàn ìní pé tá a bá ámbàrún tá gé mi kúra rẹ̀ gan bí odidi ẹ̀fàn sàmọ́tí ń jẹ́ ẹ̀fàn òun náà ni màálù inú gbó aw ka thawri aw ka kadiri thawri àbí kékeré yẹn kó tó gẹ́gẹ́ bí òǹdíwọ̀n rẹ̀ bí ká ní pé tí yẹn bá yọ aké tẹ bá wọn sá sá sá sá sá gbàtẹ́ bá fi sá bọ́lẹ̀ báyìí ó lè jẹ́ kó di dídí màálù náà làwọn sá lára kí ambaru yẹn oníwàlákọ̀t akadà minna abu ubaidata thalathatu ashar rajulan wọn nígbà míì abu ubaida ó lè mú àwọn ọkùnrin mẹ́tàlá fa àkọ̀ádà omi wá kọ̀bẹ̀ àìníhì níbi tá bá géun níbi ojú ámbàrù ẹ̀ nítawọn bá fi kíní jarar kíní aké àbí kání jígà táwọn bá fi sá ó lè jẹ́ pé táwọn bá sáwọn èèyàn mẹ́tàlá náà ni ó gbé ní ọwọ́ tó tó pé táwọn bá gbé wà ákàdà dílà àìní àdìláàríyìí àwọn gbé ìpín kan níbi àwọn ẹran ìfẹ́ta ha rẹ̀ fa àkọ́mọ àwọn àgbèdú yẹn pé àwọn ọmọ jẹ́ǹtò súnmọ́ rọ́ṣàlá àìzọmọbàáyé lẹ́yìn ìgbà náà náà ni àwọn bá ń bá ìrìn àjò pẹ̀lú ràkúnmí táwọn ní máàna tó wà pẹ̀lú wa famarra min tahtiha famarra min tahtiha àwọn bá kò níbi ẹgbẹ́ àwọn ẹgbẹ̀gbẹ́ ibi odò táwọn wà wọ́tàwọ́tà wọ́dínàmì láàmì yìí wọ̀ṣá ikọ̀ àwọn wá pèsè àwọn níbi ránkú níbi ẹran ambar táwọn rí wọn alìwọ̀ṣá ikọ̀ àwọn ẹran tó ipá wọn gé táwọn ti ṣe ní kó ti gbẹ táwọn dín lọ́wọ́ ẹni pé bí kéèyàn ti yán lọ́wọ́ pé abẹ́kúnyà yìí ìdíkà tó mú lọ́wọ́ mẹ́ẹ̀ ولما قدمنا المدينة متى دي مدينة أتينا رسول الله صلى الله عليه وسلم أما بلغ النبي فذكرنا ذلك له أما سنتان عرفه ṣe pé láwọn kan wò pé ṣé àwọn lè jẹ kí ní ìyàbá àwọn lè jẹ àmá wọn wò pé lọ́rúrọ̀ ti jẹ bàbá ti lè jẹ gan lọ́rúrọ̀ ti dé tó yẹ ni pé ìnira ti dé ẹjí anẹ́gbà sọ fáwọn pé à ah, huwa rizqullah akhrajahu Allahu lakum arísìkì ọlọ́run nù ọlọ́run lọ́kàn mú jáde fún yín ọfẹ́ jíkẹ́ máa jẹ́ ni fa'ilma akum min lahmihi jẹ́rẹ̀ rẹ̀ sẹ́kù lọ́wọ́ yín fa'ilma akum min lahmihi shay'un jẹ́rẹ̀ rẹ̀ sẹ́kù àwọn wá fi ránṣẹ́ sí ànábì náà fa àkàlà òwò ànábì sì jẹ́ sọ ẹ wo hadith yìí ntí ìmáàmù Nawawi rahimahullah tí wọ́n fi mú wá òun gangan ni pé ẹwúrú ṣẹ̀ní táwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam tí wọ́n lọ lè ń ṣetọ́ lọ́rùn irú tó ṣẹlẹ̀ sí wọn oúnjẹ tí wọ́n gbé lọ́wọ́ ẹni pé òun náà ni làbídùn pàtàwọn kọ́ ń jẹ oúnjẹ oúnjẹ ń gbà tó yá wọ́n jẹ débi pé ẹyọ kọ̀ọ̀kan ni ń kálukú padà ń rí jẹ tó tó wá di pé ẹyọ kan wá ní àwọn ọmọ fàámu tó àwọn àmúmi sí i tó àwọn sì fi sẹ̀mí bẹ̀ látàárọ̀ dalẹ̀ lẹ́yìn ìgbà táwọn wá ṣe sẹ̀mí báyìí ìlú wọn ò sì kó lójú bá wọn pé wọn ò ní rí tọ́lọ́wọ́n bá ṣe má àbí wọn ní lọ tán lọ má sóbí láti mà ipe kọ́mi ènìyàn kó fẹ́ yíò èèyàn ni pé ìyà nípa ọ̀rọ̀ ayé àbí ìnira kan ṣẹlẹ̀ sí níwò túmọ̀ sí pọ́lọ́mọba ọ̀gbà kìíní ìrún ní iṣẹ́ àbí pọ́lọ́mọba ọ̀yọ́nú sí i ṣubú yẹn ni pé ìyẹn gbọ́dọ̀ mọ̀ pé lẹ́yìn ìgbà tí ìnira bá wáyé òun in tí ó padà kányìn òun náà nìdẹ̀kùn ẹwú tó ṣẹlẹ̀ sí àwọn sàhábà lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ rí ìnira tán lẹ́yìn ìgbà náà padà wá rí ìrẹ̀kùn ìdẹ̀kùn ìdẹ̀kùn tí èsè díẹ̀ so kí ọlọ́mọba kí ó ṣàánú fún wa kí àwọn náà kana náà kí á kẹ́kọ̀ọ́ níbi ìṣẹ̀mí àwọn sàhábà yìí bí wọ́n sì ti ṣẹ̀mí ayé wọn tó yí pé wọn ò fìtínà ara wọn látara fìtínà ara wọn ọlọ́run wá ṣe ìṣẹ̀mí ìrọ̀rùn fún wa. tó bákan náà eléyìí tó túmọ̀ sí pé nǹkan tí èèyàn ọba mọ̀ nípa rẹ̀ tó bá di pé bóyá nǹkan yẹn lẹ́tọ̀ọ́ àbí lẹ́tọ̀ọ́ ní jíjẹ tó wá di pé ebi ti wá pààyàn lójú rẹ̀ ebi pààyàn lójú rẹ̀ so wọn ọmọ bóyá kí ní ikú ni bóyá kò kú ni so bóyá nǹkan tí yẹn lè jẹ ni bóyá nǹkan tí yẹn lè jẹ ni so wọ́n sáwọ́ pé ah èrè yìí pọ̀ so ẹ̀ jẹ́ ká ọjà lọ máa jẹ kíní yìí so wọ́n sì ń jẹ lọ wọ́n fi ń ṣiṣẹ́mí ayé wọn so lẹ́yìn ìgbà tó ń rí pé tọ̀ àwọn arípa àwọn afẹ́ kù láyé òun ah ẹ jẹ́ ká lọ mú kíní lọ́wọ́ ká lọ fi hàn ànábì sọ̀rọ̀ bá fún náà pé ta rí ni tí wọ́n sì lọ́dọ̀ ànábì lẹ́tọ̀ fún wọn pé a ah, kò sí tí ó burú ń bẹ̀ tó níbí láti mọ̀ bí pé káwọn sọ ábà kí wọ́n ṣe nǹkan lẹ́yìn ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ́lá tọ́bí lè fi nǹkan yẹn lọ ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ́lá tánú ibà ní nǹkan yìí dáa ayẹpọ̀dà náà nù tánú ibà ti ní kọ̀ dáa ọ̀dà nù kíní yìí ọ̀rọ̀ ń gbà kò yé àwọn tó bá wá ń dàmà di ẹ̀rí káàkiri tó bá ń wá dàmà di ẹ̀rí káàkiri tó kò yé wọn tó dúró àwọn onídídí àwọn ọmọ dárúkútà wà sínú àwọn ajá ajá sọlágbẹrú kò yé wọn ìjọ kàlà àti kẹ́ pàdé ìgbà tí ó mẹ́rin wá ó ní à èyàn lè ọ̀rọ̀ wá dáwúlá sẹ̀rí kàlà lórí ìrọ̀rùn ó ní ànábì ò sí kò sí sábẹ́ kan tó ṣe é àwọn kò sí nǹkan kan ìyẹn lè ṣe ah, a sì mẹ́rin kílẹ̀ rí ẹ̀ oníjọ́ kan lẹ́nìkan kí n lẹ́yìn anábì sallallahu alaihi wasallam anábì ní sami'a Allahu liman hamida àwọn sọ̀rọ̀bà ní àwọn màmúhù ní rabbana wa lakal hamd ọkùnrin kan wá ní hamdan kathiran tayyiban mubarakan fihi onígbà ọkùnrin ní èmi ni mo sọ ànábì ní á orí ọ̀rọ̀ àìtù bídà ánùwà tẹ̀lẹ̀tì nínú ìmẹ̀lẹ̀ ìpè yàtàbàdẹ̀rúnà ha yàtàbàdẹ̀rúnà ha ó ní mo rí yàtàbàdẹ̀rúnà yàtàbàdẹ̀rúnà ha ó ní mo rí àwọn onígbòròhùn tó wíhun mo sì ń rí báwọn màláíkà bí ọgbọ̀n wọn lé wọ́n sì ń sáré dúgbòròhùn yìí pé míníkò míníkò míníkò míníkò míníkò ní gbòròhùn dá púpọ̀ so ó ní tọ̀ sí ànábì lọ́kọ̀ọ́ náà ni pé o ti wá dáhùn láti ẹ̀ka làwọn anábì ọ̀pọ̀ ayé lè ṣe mo ní inna lillahi wa inna ilaihi raji'un mo ní a hadithi hadithi pé ìgbà tí wọ́n ṣe tán anábì sọ̀rọ̀ sọ́lá mùgbẹ́ lọ́sọ fún pé òun òun rí táwọn màláíkà ń ṣe ẹ̀rìkí gbà tán ṣe ń tánṣe tán nírin àjò wọ́n dé wọ́n sí kíni wọ́n afẹ́fà nẹ́bí sọ̀lọ́ ọ̀sánà pé tọ́ níta rí ni o ẹwú rẹ̀ ló ṣẹlẹ̀ sí Ammar ibn Yasir Ammar ibn Yasir ìgbà tí òun lọ sí ní àjò òró mi ó sì ní jẹ́nàbà lára ó ní wọ́n tamarraqtu fi turabi kama tamarraqa dáàbà ó ní mo gẹ́gẹ́ bíi dáàbà ṣe máa ń yí nínú ẹ̀pẹ̀ olóhùn fi ẹ̀pẹ̀ sẹ́wọ́n òun yí nínú ẹ̀pẹ̀ òun fi sàlọ́ alá ànábi wa ní lálàlà ẹ̀rí kí lànábi ṣe òun ànábi ọ̀ àkọ́rọ̀ rẹ̀ òun ṣe àmọ́ ànábi ọ̀ àkọ́rọ̀ rẹ̀ ànábi wa ní nàmọ́ yẹ kí ká ń tẹ̀kú lẹ́bi ẹ̀dẹ́ ìka kẹ́ra ànábi wa ṣàlàyé fún pé bọ́kàn ti sin ní ọkàn fọwọ́ so n ti ń jẹ́ ẹni n ti ń jẹ́ tẹ̀kìrìrì nù tánà ìbá ti ní pé ọ̀dà ó dẹ̀sìn nù tánà ti ní ọ̀dà kò sí ní jẹ́ so ke wá dé lónìí kọ́ wá ní èmi náà mọ̀ sí kankan ike yíwọ̀n túmọ̀ sí pé ń tàbá ti rí nú ẹ̀sìn a lè ṣe à alhaslu fil ibada alhadru wal man'u ibada tí yẹn bá fẹ́ ṣe tó bá jẹ́ pé ẹ̀sìn ọgbọ́dọ̀ dúó ọgbọ́dọ̀ tí ìṣe ọmọ wa ẹ̀rí kàkiri ìjọ tó bá ń rẹ̀rí àhá ẹ̀sọ̀ àmà bá lè ṣó sọlẹ́yìn náà ni ẹ̀fún máa ń dá ẹni wá fẹ́sí súnà Nabi sallallahu alaihi wasallam ẹ̀rí ní ọkọ̀ máa wá kàkiri ahlu sunnata wa ahlu sunnati wal jama'a yani e, ya'taqidun tí wọ́n kọ́ wẹ́rì náà wọ́n ẹ̀sọ̀ wá ẹ̀sọ̀ wá bá iṣẹ́ lọ àmì ẹni tó bá jó ń bí díà ya'taqid kọ́lá àwọn ya kúrò bẹ̀rẹ̀ àmẹ́rì tó ti kọ́kọ́ lápìdà lérí kankan náà tó ti mọ bá nǹkan wọn lọ tó ń ma yẹsẹ̀ dé tó bá wáyá ẹ̀sùn àmà wẹ́ẹ̀rí ti pátipátí tó máa wẹ́ẹ̀rí káàkiri wọ́n máa wá tàwọn òdí olùbá yá ni ní wọn akọ káàkiri <laughs> tíra tíra tíra àdánwò tàwọn òdí olùbá yá ni ah lọ́nkọ́ sàánú wa wọn àwọn gbogbo mọ̀ ló ti kún lọ́dọ̀ wọn tó tàwọn òdí olùbá yá ni so ẹ lọ ní pa kí ni ló kọ́ dáa ẹ lọ pa ló kọ́ dáa tàwùdí ìfúnlẹ̀ yàní náà iná wọn máa wá káàkiri tó kọ́ lọ́n kó sànú fún wa náà al-Imam an-Nawawi rahimahullah ẹgbẹ́ bá ṣe mà nínú òṣèṣì wọn wọ́n ní al-jirab wọ́n ní tí ń jẹ́ al-jirab wọ́n ní wi'a'u min jildin ma'rufin òun náà ní àpò tó yẹ pé wọ́n máa ń fi awọ ṣe ẹni kíkà ní bí báàgì àbí ká ní bí ká ní bí ṣe wọn bí àwọn ghana moscow tó máa ń ṣe lónìí hàn Eh, kọ́ wá jẹpá wọ ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ wọ́n ní jẹ́ aljarar wọ́n wọ́n lè kasrul jim wa fathiha ó lè wá ní aljarar àbí kọ́ wá ní aljarar wal kasru afsahu àmọ́ kọ́ wá ní jarar wẹ̀ òun ni ó jẹ́ ìdè larawa tí ó bu dédé jù ẹni namusuha bi fatihil min namusuha wal khabat àbí wárọ̀kù ṣẹ́jọrin ma'arufin takulu olíbe ọ̀nà ni ewé kan tó gbajúmọ̀ tó ṣe pé ràkúnmí ni máa ń jẹ́ wọ́n ni wàlkẹ́síb ní jẹ́ alkẹ́síb àtàlù ọ̀nà ni àtàlù òkìtì ní jẹ́ báwọn nínú rọ́mùl tó pé ìpẹ́ yanrìn ni wọ́n fi ṣe wọ́n ni alawakabu bifati ilwawi wa isikani kaf wa bada a ba'un wahada wọ́n ní wáwù yẹn yóò gba sukun wáwù ọgbà fatia sínú ẹ̀yẹ kọ́fù ọgbà sukun lẹ́yìn náà báwù yẹn bá tẹ̀lé tó lọ mọ̀ kan sálẹ̀ wọ́n ní wàhù wa naqratul ayn òun náà ni lulu ojú nǹkan wẹ̀lìkìlá alùpàpọ̀ ní kìlá aljarra kọ́tọ́ ma fi ń tí fi ń sàn kan wọ́n fi ń hù nǹkan náà ni wọ̀lùkídìr wọ̀lùfídàr بكسر الفاء وفتح الدام القطع ونجبان إقمي وني رحل البعير بتحفيف أي جعل عليه الرحل يعني كي في أقوى هم كان يعني أجو وقولي وليري يعني كي أعوى كني أنا وصوين يوبي وأقول لي الوشائك بالشين المجمع والقاف اللحم الذي قطع بالشين liyuqaddida minhu òun náà ni àwọn ẹran tí wọ́n ké wọ́n fẹ́ sọ di ẹran ẹ̀gbẹ́ wallahu a'lam olùwọ́ba àwọn ni ọ̀rọ̀ tí ó níwọ̀n jù wal Asma bintu Yazid radiyallahu anha qalat Asma ọmọ Yazid òun náà tún mú ọgbà ọlọ́run gbọ́ọ̀rọ̀ yìí kọ́lọ̀ máa kọ́yọ́nú sí oníkàánà kó mẹ́kọ́ sí Rasulullah sallallahu alaihi wasallam òun fẹ́ ṣàlàyé bí a sọ anẹ́bí sọ̀lọ̀ sọ́lọ̀ bí ṣe máa ń rí ó ní kọ́mùsọ̀rọ̀ fún sọ́lọ̀ ìlà rúzìkì ó ní apá ẹ̀wà nábì tí máa ń wà ní ọrùn ọwọ́ sọ̀rọ̀ wá Abu Dawud wa Tirmidhi wa qala hadithun hasan yẹni pé àti máa ń wà sọ tí máa ń bò ní ọwọ́ ni yẹni pé tí máa ń dé ọrùn ọwọ́ rẹ̀ máa wọ́n tí máa ń bo apá rẹ̀ ànábì máa wọ àwọn aṣọ yọ yọ mọ́sù wọ́n ní gbogbo ìsìkájọ́ wa gbogbo apájọ́ òun kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ so ànábì ìṣẹ́bà wọn àwọn aṣọ wọn ni àwọn aṣọ ànábì sallallahu alaihi wasallam ní máa ń dé arúz ní ti ń jẹ́ arúz ní ọrùn ọwọ́ tó bá kan náà kò tó dá pé o tó wọ́sọ kọ́ wá tó bo gbogbo ọmọka rẹ̀ kọ́ wá wọ́sọ kọ́ wá yọ sí olórí ayé ẹni apá kéré kan So, èèyàn gbọ́dọ̀ ṣe àṣejù tó gbọ́dọ̀ ṣe àṣejù nílẹ̀ tó bá kan náà èyí tí mo ń sọ kì í ṣe pà ń sọ pé aṣọ tó bá jẹ́ aṣọ oníbùbá tí ó yẹ pé bóyá ẹ̀yàn ó dé ìgbọ́n ìwé wà ń sọ pé haram ni o ní sọ pé haram ni o tó àmọ́ wọ́n ń ṣàlàyé bí aṣọ nẹ́sọ̀ lọ sọ́lá tó máa rí ní náà ni wọ́n ń sọ wọ́n ní àrùsùgbù bẹ̀sọ́ọ̀n wọ́n ti ń jẹ́ àrùsùgbù wọ́n lè pè ní bí sọ́ọ̀t wà rúṣù bí sin aidan wọ́n tún lè pè ní sin wọ́n ní wà maqsadu bayna al-kaffi was-sa'idi òun náà ni egun tí ń bẹ ní egun eríkè tí ń bẹ láàrin agunpá àti àtẹ́lẹwọ́ ìnípé láàrin bí síbí láti bí apá yìí síbi ọrùn عن جابر رضي الله عنه جابر بن عبد الله وننطل بريوة نعم وعن جابر رضي الله عنه قال إنا كنا يوم الخندق نحفر فعرضت فعرضت فعرضت كلية شديدة فجاءوا إلى النبي صلى الله عليه وسلم فقالوا هذه كلية عرضت في الخندق فقال أنا نازل ثم قاموا أنقذتهم معصوما بحجر فلبثنا ثلاثة أيام لا تدرك ضواحا فاقبل النبي صلى الله عليه وسلم المعول فضرب فعاد كثيبا اهيا أو اهيا فقلت فقلت يا رسول فقلت يا رسول الله اهبلني إلى البيت فقلت لأمر فقلت لامرأتي رأيت بالنبي صلى الله عليه وسلم شيئا ما في ذلك صبر عندك شيء فقالت عندي شعير وعناق فذبحت العناق وطعنت شعير حتى جعلنا اللحم في البرمة ثم جئت النبي صلى الله عليه وسلم والعزيم قد انكسر والبرمة بين الآفاق قد كادت تنبج فقلت تعيم تعيم عير لي فقل أنت يا رسول الله ورجل أو رجلان قال كم هو وذكرت له فقال كثير التيه كثير التيه كلها لا تنزع القمة ولا الخبز من الترم حتى آتي حتى آتي حتى حاتي فقال كلوا فقال المهاجرون والأنصار فنقلت عليها فقلت ويحك جاء النبي صلى الله عليه وسلم المهاجرون والأنصار ومن معهم قالت هل سهلك قلت نعم قال إذ يقول قال ادخلوا ولا تدع ولا تراوغوا فجعل يكسر الخبز ويجعل عليه اللحم ويقمر البرمة والتنور إذا أخذ منه ويقرب إلى أصحابه ثم ينزع فلم ليزل يكسر ويجرف حتى شبعوا وبقي منه فقال كلي هذا وأهلي فإن الناس أصابتهم مجاعة متفق عليه جابر بن عبد الله رضي الله عنه قني إن كنا يوم الخندق نحفر أني جدعنا لجاوبك وكتنجه Ghazwatul Khandaq nàfírù à ń gbẹ́ ilẹ̀ torí wọ́n fẹ́ lọ lè ja ogun ni ogun yìí wá lágbára débi pé ẹ̀rù ń ba àwọn mùsùlùmí kò pé kí àwọn aláìgbàgbọ́ yẹn nípa àwọn kèfèrí kí wọ́n mọ̀ wá jábá wọn ní gbogbo tí àwọn mùsùlùmí wà tó ṣe pé tí àwọn kèfèrí bá ti ẹ̀fẹ́ wá inú kòtò yóò ní jẹ́ kí wọ́n lè láǹfààní àti lè wá tọ̀ hàn ó ní nàfírù ìgbà táwọn ń gbẹ́ kòtò yìí lọ́wọ́ ó ní fa àrọ́tù kọ́dùbàjẹ́ ń ṣẹlẹ̀ ìdá olóhùn wá kan òun wá kan òkè ẹni pé àpáta tó ní agbára ó lé kókókókó táwọn ti ń gbélẹ̀ ilẹ̀ yẹn lé fàjáwú ila nabi sallallahu alaihi wasallam ó ní ní gbogbo abàrò lè bá nàbí faqalu àwọn sọ fún pé ààrìí khutbatun àárọ̀dọ̀ sílẹ̀ àmọ̀ kan àwọn ilẹ̀ àpáta láńlá ni nígbàtà ń gbẹ́ kòtò faqal anábì náà wá sọ pé anana zilun èmi náà ń bọ̀ wá thumma qam anábì bá dìde wa batnihi ma'subun bi hajarin inú anábì sallallahu alayhi wa sallam àwọn ẹni tí anábì fún òkúta náà yẹn ni súnà ni wọ́n sọ pé wà ṣáàdàmì ṣàgọ́bì àṣàhù wàtọ̀wà tàṣtẹ̀lì ìjára ti káṣí án mọ́kọ̀ọ̀fẹ̀l ẹ̀dẹ̀ni tó àyíṣì òun gẹ́gẹ́ ni ẹ̀rí ọ̀rọ̀ yẹn ipe anabi sallallahu alaihi wasallam ó fún òkúta náà abónú rẹ̀ torí pé tó ibi yẹn kùtù ní máa nìyàn lára púpọ̀ lọ títí máa wọ́n ní wàlá bísínà sàlásìta ìyán Jabir ní àwọn lu ọjọ́ mẹ́ta lánà rúkú gàwá kan àpọ̀n kankan wò ní tí ọmọ ilé ọmọ ń jẹ àárín kankan jẹ lọ́jọ́ mẹ́ta fa akọ̀dà nàbí sallallahu alaihi wasallam alìmẹ̀ẹ́wàlà anábí wa gba kìíní jígà ọlọ́wọ́ àwọn àkí fa daraba ló bá bẹ̀rẹ̀ sí ní fọ́ òkúta yẹn fa'ada kathiban ahbal anábì wá fọ́ gbogbo òkúta yẹn wá di tó kúrú jégéjégé àwọn ahyam anábì rán ọ fọ́ so ibi láti mọ̀rọ̀ aṣáájú tí anábì sallallahu alaihi wasallam ń ṣe anábì sí aṣáájú ẹran yanjú rẹ̀ ń so òní ń bọ̀ gbogbo ẹ ànábì ìṣòro aṣíwájú àwọn fẹ̀yìn náà wo àpèjúwe tó ní agbára nínú ìṣáájú ànábì sallallahu alaihi wasallam so kẹ́ẹ̀rí pé gbogbo ẹni tí bá ń jẹ́ ọmọlẹ́yìn fúru ẹni báwọn gan òun gan yóò láǹfààní láti lè fi ẹ̀mí sallallahu alaihi wasallam bá sọ báyìí fúnra ara àwọn báyìí làwọn ò rí yóò sì mọ practice rẹ̀ tánàbí ní inna ikhwanakum khawalukum ja'alahumullahu tata aydikum wa man kanat akhuhu tahta yadihi falyut'imhu falyut'imhu mimma yat'am falyulbis mimma yalbas wa la tukallifuhum ma yaghlibuhum anabi tó bá lọ́mọ ọ̀dọ̀ gan má gbé nǹkan tí ó lágbára bọ̀ wọ́n lọ́rùn wa in kallaftumuhum ma yaghlibuhum tẹ́ bá ti wá gbé iṣẹ́ kan tó lágbára bọ̀ wọ́n fa'inuhum

tí ń mú àwọn èèyàn sìn tó mọ̀ wá ó tẹ̀lé táwọn èèyàn kan ó jòkó ẹlòmí yóò jòkó lẹ́nu ọ̀nà kò ní jòkó lẹ́ kò ní gbélé rẹ̀ ó ní ọ̀nà ní ọkọ̀ jòkó ẹnu ṣéwù tó mọ̀ wá rápàlà nílẹ̀ẹ́lẹ̀ tó mọ̀ rápàlà tó yóò lòun ṣe kéjìmá wọ́n mọ̀ wá ránṣẹ́ ọ̀nà ọmọ orúkọ ìwọ ṣe òun kí ló dé tẹ̀jọ kí ló dé tó mú tó bá ní mọ́tò rẹ tó yọ kí ní kọ́ mọ́ nù nǹkan rẹ fúnra rẹ kọ́ mọ́ gbálẹ̀ fúnra rẹ kọ́ mọ́ fọṣọ fúnra rẹ kọ́ mọ́ sí gbẹ fúnra rẹ káwọn ọmọ olórí pé a ẹ bàbá yìí a àwọn náà ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fúnra wọn táwọn nǹkan bá fẹ́ bọ́ wọn ṣe gan wọn ṣe pẹ̀lú kíni pẹ̀lú dùnú wọn ṣe pẹ̀lú dùnú tí yóò sì yé wọn pé ní kíní ìṣú àwọn tánàbí gbà ké ànábì bá ń wo bí láti mọ̀ pé ànábì tó sáwọn síwájú olókùnrùn kìí sí àwọn aṣíwájú tó jẹ́ olókùnrùn aṣíwájú tó ní okùnra tí pé sì máa ń jẹ́ ẹni tó ní akíkanjú náà ní àwọn apá máa ń ròyìn ànábì sallallahu alaihi wasallam wọ́n lè gbogbo tí ẹ máa ń jẹ́ aṣíwájú sí nílà náà ìfi já sáájú aṣáájú tó bá yí ọ̀lẹ̀ tó àṣà kìí jẹ́ aṣáájú bákan náà ẹni tó bá tó ń jẹ́ olójú kòkòrò kò sínú ìròyìn aṣáájú ahun kò sínú ìròyìn aṣáájú so gbogbo àwọn kan yìí ló pé sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam olójú kò sínú ìròyìn aṣáájú pé wà láì àwọn olójú wọn rẹ̀ ń gan-an láì wọn sì wàhálà lórí gan-an àwọn sì wàhálà lánàá gan-an wàhálà tàná náà ni ò sì Eh, so ẹmọ ṣe wàhálà náà ní títí fá lẹ́gbẹ̀ pàdé ọlọ́wọ̀n wà so gbọ́rọ̀ àwọn kan yìí náà ni ẹni tó bá ń jẹ́ aṣáájú lọ́gbọ́dọ̀ ma náà ni olókùnrin kò ní ṣe aṣáájú Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní bó ṣe ṣe tó fọ́ gbogbo àpáta yẹn fún àwọn tó ní nígbà tó fọ báwọn fàkútù ya Rasulullah wọ́n ní wà nẹ́bì ìdìn legal base anẹ́bì dákùn jẹ́kì lọlé òun sọ fún anẹ́bì pé á ah, jẹ́kì wọlé lọ ìgbà tó ń wọlé lọ fàkútù lèmúra ẹ̀tì nígbà tó ń dọ́dọ̀ ìyàwó òun bá sọ fún pé ọ̀rọ̀ ẹ̀tùbí nàbí shay'an ah, ah, á yẹn tó ń rí pé òkúta ń bẹ nínú ànábì tó di òkun ó di òkun náà tòun ti bẹ́ẹ̀ náà ní sùn bá wọn ṣe kẹ́ tó ní agbára pé ah kiri yìí ní ilé sàfárádà rẹ̀ yẹn tó ti ká mi lára tó wà àlìndà ṣe tó ní nǹkan tí mo lè rí fún ànábì sallallahu alaihi wà ẹ̀nà àti bí ká ní ewúrẹ́ gbẹ́ndú kan ewúrẹ́ kékeré náà ni mo ní lọ́dọ̀ ní fata báṣtò lẹ́ẹ̀nà olóhùn bá du ewúrẹ́ òun du ewúrẹ́ kékeré òun wàtọ̀ hẹ́ntù sẹ̀yìnra ẹsẹ̀kẹsẹ̀ láwọn bẹ̀rẹ̀ sí ní gún kí ní tàbí kéèyàn ní ẹsẹ̀ máa gbólùbọ́ ẹgbẹ́ tó bá gún ó sì kú bí ẹgbẹ́ bá ti máa ń lọ kẹ́kẹ́ tó ní ọyẹ́ ìtìlọ́ ìtìlọ́ kíní yìí wọ́n sì lọ hátà yàrá láhàmà fìlbùrùmá àwọn wá ti ẹran sínú kòkò àwọn sáré ń bọ̀ túnmọ̀ jìtù nàbí sallallahu alaihi wasallam olóhùn wá bá nàbí wal ajinu qad inkasara oníbẹ̀sì ni kékeré táwọn lọ́run àwọn ti sọ́ di nǹkan táwọn ti ṣe búrẹ́dì àbí táwọn ti sọ́ di bí mọ́sà wal burmati bẹ́yìn ẹ̀fẹ́fì kọ̀dùkárì fún bíjù bẹ́ẹ̀ sì ni àwọn ẹran táwọn kó sínú kòkò kòkó ń bẹ lórí àṣà fi yẹni pé rí àrùn kọtíkánà ti tẹ̀mbíjù pé pé ó kù díẹ̀ láti kó wọn jìnnà ọkùnrin wọn sọ fún ànábi pé tọ́àyàmù lé ni pé ọjọ́ lọ́dọ̀ ni fakùn ẹ̀ǹtẹ̀ ya Rasulullah wa rajulun aw rajulan ànábi kum, kọ́ọ̀lù kamhu, anábì wá bí pé mélòó pàtàkì láwù ó wa òun aṣọ bá anábì pé kẹfìrún tọyẹ nígbé ọ̀pọ̀ gan ó sì dáa kúrtùlá alàtẹ́nsìn ẹlùgbọ́rọ̀má anábì wá ní ọ̀dà kúrtùlá wa sọ fún ìyàwó òun kúlà ha anábì ní sọ fún ìyàwó rẹ̀ pé láńtẹ́nsìn alùgbọ́rọ̀má wọlé kọ́mùsàmìtàn nù ní kọ́mọ́ be kókò yìí kọ́mọ́ sọ̀kalẹ̀ lórí àrò wọ́n lẹ́nu kó fúsà ní ìtẹ̀lẹ̀ ó sì máa ń fi búrẹ́dì kọ́mọ́ tí ìyọ jáde nínú tanúrù ní nínú ilé oven búrẹ́dì hátà àìsí tí máa fi dé fàkàl anábíwá sọ pé kúmù gbogbo yẹn ní ẹjá lọ fàkàl mẹ́lẹ̀ muhajirun wal ansar gbogbo àwọn ará Madina àtàwọn ará Mẹ́kà wọ́n bá tẹ̀lé ànábì ẹ̀rí òun kẹ́kẹ́ ànábì ọ̀rọ̀ wa dájẹ́ ó jẹ́ kó yó

ọ̀yá àwọn séwù ni séwù ni ọjọ́ yóò bá ní séwù yọmọ ìlú ìṣòra lọ́gbọ́n kọ́lẹ̀ wàlá ogún pẹ́lú mi yóò ní oúnjẹ ńlẹ̀ yóò ní mílíkì yóò ní gbogbo ẹ̀ aláni séwù kan bẹ amílíkì ó sì máa bàjẹ́ wọ́n di kandikandi tó wà ní ẹrọ dídà sí ríàkà kí ló tó fáwọn òní sí ní mílíkì jẹ àbáfà mi ò ní fáwọn ọmọ tó ní bọ́ọ̀bì àgbègbè àti mílíkì àgbègbè yóò á di kandikandi tó gbà ó ti domi tí wọ́n ní yé àwọn tó láì ti bàjẹ́ kò sẹ́ni sáà kò lè àti báyìí ẹ̀dàkùn àbí ráìsì kí ráìsì ọmọ ewu sílẹ̀ ẹlòmíì àbí kí olùkọ́ kó ti ju gbogbo àwọn kòkòrò ló ti ya lù ah, ah, kí yóò ṣe jẹ bábá yìí yá ṣe jẹ ìgbà tó lọ lé ti nǹkan sílé fún wọn lásìkò kò ní fún wa anábì sọ mọ́ àṣọ́lá anábì òní bá wọn anábì tó فدخلت عليها فقلت ويحك جاء النبي صلى الله عليه وسلم والمهاجرين قلوا واصفوا اه واصفوا يعون في اه من كما ديو النبي اتى المهاجرون وديو النبي نكلاس نيوا وتكو غبا يان لين ومن معهم غبا تن بيبلي ونا جواو قالت ابن واني السالك اني سو بيو قلت نعم اني مو بيقول اني بيني مو سو كو النبي بيمين قال أني أدخلوا أنا جني أولي ولا تضاغطوا إما إما إما إما نرى يعني إما إما إما إما فاسني إما أولي وجعل يكسر الخبز أنا وانجي بريدي وفوا ويجعل عليه اللحم إذا ما في ناسي ويخمر البرما بقنا يكون في كني أي كوكون أنا جو ديبا wàtàtàdùnúrù yóò dé kí ni ó fún un pa ìdá àkádà nínú tó bá ti mú tí ó mú tán níṣẹ́ mú níde yóò sì fẹ́lẹ̀ yóò tún dé pa yóò tún fẹ́lẹ̀ yóò tún mú yóò tún dé yóò tún dé yóò tún mú yóò tún fẹ́lẹ̀ yìí ويقرب إلى أصحابه إن سموا ثم ينزل إذن يوعى كنين يجاري يقول إنه اللي يعني كتبات يوتون لي كتبات يوتون لي كتبات يوتون لي فلم يزل يكثر إذا أن جبرد فواناني ويغرف إذن إذن قنفوا حتى شبهوا بقبوا ينيا wọ́n bá jẹun yó níbi búrẹ́dì kékeré kan àti ẹran bẹ́ndú wàbá kìyàmí ìwú ó wá ṣẹ́kù pàkọ́ọ̀lì Ànábì wa sọ pé kúlì hádà wàhìdì pé tó kù jẹ Ànábì òyìn pé ẹran òun àti búrẹ́dì tán ra ṣe òun gbogbo ẹran jẹ kárí Ànábì tó wá lé kí obìnrin òun ọmọ jẹ yókù kọ́lá tó bá tó wọ̀ ohun tó lè bù yàn wà iná náà sa àsọ̀bẹ́ ti hùn màjá à tó lè fi ń pa àwọn èèyàn gan nítorí Ànábì sallallahu alaihi wasallam ó padà fi kí nìyẹn ó jẹ́ mùjíza fún un ipe ó ṣàfihàn ipe ọlọ́wọ́ bá lọ́rùn oníṣẹ́ so látara pé kí ni ewúrẹ́ kékeré àti búrẹ́dì kékeré wọ́n jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ọ̀ jẹ́ tán tọ́ káfà kan wá dé lónìí wọ́n á ní gbogbo yín náà búrẹ́dì kan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ní jẹ́ tán á sọ pé sánẹ́bí ọlọ́run ní ọ́ ọbẹ̀ kú ìdánù bá ìdánù àwọn ànẹ́bí ọlọ́run anẹ́mọ̀ ń ṣe irú yẹn ànẹ́bí ọlọ́run kàlámà ẹnìkan kan èyí mà sí ìyàbá rẹ̀ ṣe ẹnìkan kan èyí sì rí rí bẹ́ẹ̀ tó bá rí ọ́ fẹ̀sẹ̀ sí rí ni ìyẹn sì mí ni kàlámà pé ń ṣe ìyàwó lọ́tọ̀ọ́lá ń bá ṣe ìyàwó ẹ̀wọ̀n kòkò kan náà ní gbèsè wọlé gbogbo yín gbogbo ayé ní wàá jẹun kòkò kan àbà pé sànẹ́lì ọ̀rọ̀ wọn wà ìdán ní jẹ́ báwọn ìdán àwọn àlejò náà wọn lè dán bẹ lọ́bẹ̀ bù wọn lè dán ju olóúnjẹ kó wá so ìdán ní irú yẹn so fọlọ́n kí ó ṣàánú fún wa so a rí pé àwọn ẹ̀kọ́ ń bẹ nù àdísí afọ́wọ́pọ̀ jù látara pé kí ni bí a mẹ́sàn lọ́ọ̀sọ́dà ṣe máa ń lò pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ wallahu a'lam Assalamu alaikum. Wa alaikum assalam. ó ní oníròyìn apá àbúrò ìsìnàmí tó ń ṣe ìbádà tí ń ṣe oògùn tí ń wọṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a lè sálámà wa ṣé ó tọ́ á dá padà sí. ẹni ọba ń mùsùlùmí tó bá sálámà síyàn ọjẹ́ ẹni tí ń kírun bákan náà <clears throat> ọwọ́ ajẹ́ ẹni tí ti máa ń ṣe jálàjì ìwọ̀ tó bá sálámà ìyíwọ̀n ní kí wọ́n má dá lóhùn àbí kí wọ́n má dáhùn àbí kí wọ́n má sálámà sí ẹ̀ bá wà ní kòtò ẹ̀ kí wọ́n sálámà sí àwọn pẹ̀lú pé tí wọ́n bá gbọ́ ìtumọ̀ tí ń jẹ́ sálámà yìí gangan ṣùgbọ́n mọ̀ pé kì í ṣe tí yóò ní pé yóò ní sásìyàn tọ́wọ́n ni assalamu alaikum tí wọ́n rí pé aláfíà ọlọ́run kó máa bọ̀ aláfíà ọlọ́run ara rẹ̀ náà ni kí o kó nú àìdá kí o bọ́ sínú dáadáa ara aláfíà ṣẹ̀mí ayé ni tí o bó lè ń ṣe ní ìnísàdúrà fún lágbájá sọkọ́dà kẹfìrí níta nẹ́bi ní ká máa ṣe fún àwọn kòfàr àwọn yahudi àbí nasara anẹ́bi ni ẹ máa kọ́kọ́ máa bẹ̀rẹ̀ sálámà sí wọn àmọ́ bá sálámà sí wọn ẹ̀dàrún so tó bá ní assalamu alaikum kí so ituma rẹ̀ ní to pe n to sọ ó n tí yẹn wí fún assalamu ló bá wí aláfíà kan bọ̀ tí yẹn náà yìí ní pé wà aláìka aláfíà nǹkan máa bá wọn náà tó bá jẹ́ pé nǹkan mìíràn ń wí àbí so ni rahimahullah fi ni a nípa kí kọ́ tó bá dáhùn tó bá sálámà sí ẹ̀kẹ́ kéèyàn náà dá lóhùn pé wà àìlẹ́kà sàlámù gángan bí ìtumọ̀ rẹ̀ pé tẹ́ bá mọ̀ pé nìyẹn kó sálámà yẹn ní sáà ipe ó síríọ̀sì ní ìdílé pé bóyá bí ń ṣẹ̀tẹ̀ kí ṣe pé bóyá sì fi ń ṣe gẹ́gẹ́ sallallahu alaihi wasallam wallahu a'lam. Assalamu ìbéèrè wọn báyìí inú tó àwọn ni àti èrè àdúrà sẹ́nu àmọ̀sọ̀lá àtọ́lá máa ń ṣe fún aláàárẹ̀. ó ń bẹnu àwọn ẹni tó àwọn àtikárù sọ̀híà àbà níbẹ̀. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفي كل وقت نبتي وباتي لك أن كتبه سنن كان النبي ما يشفي اللهم رب الناس هذا للباص اشفي انت شافي لا شفاء أن إلا شفاء شفاء لا يغادر سقما قولوا ما بي بي بي بي لو سندنا حسن المسلم أبا صحيح الأذكار oníbẹ̀rẹ̀ ni àdísì wo ni ó sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ ẹ̀tọ́ sí kùránì. àwọn hadisi pọ̀ sọ hadisi معاوس ابن سنن الترمذي ابن سنن ابن ماجه ابن مستدرك حاكم ابن له tí anabi sọlá sọlá tó ní òun ò ṣílẹ̀tọ̀ kẹ́ni kan máa tẹ̀ fún ẹnìkan láti máa fi kí àtàwọn àdéṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí wọ́n lọ ọ̀hún àìlọ́. Assalamu alaikum. Please, Ustaz, is there any proof for Ashura fasting? bẹ́ẹ̀ ni kí wọ́n gbáyọ̀ Ashura nínú àwọn àwẹ̀ tó dáa tí a máa mójútó láti gbà ní nínú oṣù táwà yìí ní pé oṣù Muharram àwẹ̀ Ashura àti káwọ́sọ́wà tó ń tó bá lágbára láti gba méjèèjì sí ti ó burú mbẹ̀ tí wọ́n sì lágbára láti gba ọ̀kan sí ti ó burú mbẹ̀ sàmá àwẹ̀ méjèèjì yẹn nu súnà ní sọ̀rọ̀ sọ́nà lọ́wà àmì ni pé à ń fáwọn èèyàn ló ń jẹ à ń ṣe káyókáyó à ń wọṣọ tuntun ní ọjọ́ yìí ìyẹn ò ní ẹ̀rí gẹ́gẹ́ bí ó ṣe lẹ́rìí kí wọ́n ní pé èèyàn ń sọ ọjọ́ yẹn ní ọjọ́ ìbànújẹ́ tí wọ́n máa wọṣọ dúdú ìyún àwọn ṣé à qasamallahu zahrahum kọ́lọ́kọ́ tó máa